والأم الصالحة في تربية أولادهم عباد الله ما أكثر العوامل والأسباب التي تؤدي إلى انحراف الأولاد وإلى زيجهم وفساد أخلاقهم وسوء تربيتهم في المجتمع أيها المربون الذين كانوا على مستوى المسؤولية والأمانة في تحمل مسؤوليتهم التربوية يجب عليكم جميعا أن تكونوا على علم بأسباب الانحراف وبواعثه وأن تكونوا على بصيرة وهدى في الأخذ بأسباب العلاج وطرق الوقاية عباد الله أعيروني سمعكم لتأوا بعض هذه الأسباب والبواعث منها عباد الله الفقر الذي يخيم على بعض البيوت إنه من أسباب انحراف الأولاد نعوذ بالله من ذلك إنه من المعلوم أن الولد حين لا يجد في البيت ما يكفيه من غذاء وكساء ولا يرى من يعطيه ما يستعين به على بلغة العيش وأسباب الحياة وينظر إلى ما حوله فيجد الفقر والحرمان فإنه لا شك سيلجأ إلى مغادرة البيت بحثا عن الأسباب وسعيا وراء الرزق فتتلقفه أيدي السوء والجريمة وتحيط به هالة الشر والانحراف فينشأ في المجتمع مجرما ويكون خطرا على الأنفس والأموال والأعراض عباد الله فلا يخفى على عن بالنا عن النزاع والشقاق بين الآباء والأمهات من العوامل الأساسية التي تؤدي إلى انحراف الولد اكتدام النزاع واستمرار الشقاق بين الأب والأم في أعظم ساعات اللقاء والاجتماع يؤدي عباد الله ويؤثر في تربية الأولاد عباد الله إن الطلاق وما يصحبها يؤدي غالبا إلى انحراف الولد لأن الولد عندما يفتو على الدنيا عينيه ولا يجد الأمة التي تحنو عليه ولا الأب الذي يقوم على عمره ويرعاه فإنه لا شك سيندفع نحو الجريمة ويتربى على الفساد والانحراف عباد الله إذا كانت حالة الطلاق على حالة الطلاق على هذه الحال فكيف يكون حالة حالة ولد الزنا adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba atọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún anábíwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀yẹrúsàn ọlọ́run gbogbo ọpẹ́ ti ọlọ́run ọba ni ọba tó dẹ́dà ní àgbékalẹ̀ bó ṣe wù ú àti bó ṣe fẹ́ ẹ sí adúpẹ́ fún ọlọ́run ọba náà ọba tó mọ ìbẹ̀rẹ̀ wa ọba tó mọ àárín wa òun lọba tó sì mọ ibi tí ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa tí ó kángun sí abẹ́ ọlọ́run ọba nínú títóbi rẹ̀ ọlọ́run jẹ́ ká látúbọ̀ tán dáadáa o ọlọ́run ọba yìí òun lọ́ba tó dá àwọn ẹ̀dá ọmọnìyàn alẹ́lifípọ̀rọ̀ ti sẹ́lìmà ó dá ìṣẹ̀dẹ̀ wa lórí àgbékalẹ̀ èyí tó dá ọlọ́run dá wa ní dídá ká mọ ọlọ́run tó dá wa ẹ̀dá tọ́lọ̀ ń dá wa yìí ìgbàtẹ́nì kọ̀ọ̀kan wá délé ayé òun náà ni ìṣìnà àìmọ́mọ́ ọlọ́run òun ló bá wa sàkẹgbẹ́ ló fi jẹ́ pé gbà tí wọ́n bá bí ọmọ kalẹ̀ tó bá yẹ pé ọmọ lè sọ̀rọ̀ ni tí wọ́n bá bí léèrè pé ta lọ́lọ́run rẹ yóò ní ọlọ́run torí pé kò mọ ìbàjẹ́ kò má burú kò mẹ̀ṣẹ̀ kò sí tọ́mọ̀ ju pé kò ṣe tọ́lọ́run lọ ọlọ́run ọba ló dá ẹnì kọ̀ọ̀kan lórí ìpìlẹ̀ yìí bàtà délé ayé lóníkálukú ńlapa pẹ̀lú nǹkan tá a bá láwùjọ wa ìkẹ́ àti ìjẹ ọlọ́run kó máa bá ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ẹni tó jẹ́ àríkọ́ṣe dáadáa fún gbogbo àgbáńlá ayé mo jẹ́rìí ní jẹ́rìí tòdodo pé kò sí ẹni tí jọ́sìn tọ́ sí ní sánmà àti ilẹ̀ àyàfi ọlọ́run ọba allah subhanahu wa ta'ala mo sì jẹ́rìí wípé ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹrú ọlọ́run sí ní pẹ̀lú ọlọ́run bá wa ṣàlékún ìkẹ́ àti gẹ̀rẹ́ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam àwọn aráàlú rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yin arúsìn ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ọba ó di ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa o ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ọba níkọ̀kọ̀ ká bẹ̀rù ọlọ́run ọba wa ní gbangba ẹ jẹ́ ká lọ mọ̀ wípé láwùjọ wa lénìí ìṣesí àwọn ọmọ láwùjọ kí ọmọ kó máa hùwà tó tàpá sí ìfẹ́ tọ́lọ́run kọmọ má jẹ́ ìdùnnú fáwọn òbí tí wọ́n bí kọmọ ó má jẹ́ ìdùnnú fún àwùjọ tó wà kọmọ ó má jẹ́ ìdùnnú fún orílẹ̀-èdè eléyìí ni tá ń pè ní al-inhiraf al-inhiraf yìí Islam ó ti fún wa ní ọ̀nà àbáyọ lérí gbogbo àwọn ìṣesí báyìí ká bímọ kọ́mọ́ ṣe ìfẹ́ tọ́lọ́hun ká bímọ kó tàpá sí ìfẹ́ àwọn òbí ẹ̀ ká bímọ kó mọ́ jẹ́ àmùdùnà láwùjọ tá a bí sí eléyìí ni àwọn afúnimọ̀ tẹ́rbíyà náà ń pè ní al-inhiraf eléyìí a máa sábà máa ṣẹlẹ̀ láwùjọ ọmọnìyàn kí ni àwọn nǹkan tí ó máa ń fà á nígbà tá a ti sọ fún wa pígbà tí ọlọ́run ọba dá ẹnì kọ̀ọ̀kan wa ó dá wa lórí àlìfítọ̀rọ̀ ó dá wa lérí ká gbà fún ọlọ́run ká máa ṣètò ọlọ́run kí ló wá máa ń fà á nígbà a bá bí ni sáyé ká máa tún wá rí ẹni tí ò ní ṣètò ọlọ́run ká tún wá máa rí ẹni tí ó lòdì sífẹ̀ẹ́ tọ́lọ́run kí ni àwọn nǹkan tó ń ṣokùnfà irú àwọn ṣe sí báyìí ẹ̀yin ọdún ọlọ́run ẹ ká mọ̀ Islam kò sí èyí nínú fìtínà àbí ìdààmú èyí tó bá ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé ọmọnìyàn tí Islam tí ò ti ní ọ̀nà àbáyọ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ó n'inu wa nínú al karim ọlọ́run ọba ní ìrẹ́ ànábì dojú rẹ kọ ẹ̀sìn ọlọ́run tí í ṣe ẹ̀sìn Islam ẹ̀sìn tó ṣe ọba tí ọlá ga ó dá àdámọ́ ọmọnìyàn lórí ẹ̀sìn náà àdámọ́ ká ṣe tọ́lọ́hún ká gbọ́rọ̀ sọ́lọ́hún lẹ́nu ká má tàpá sófin ọlọ́run tó dá wa lérí eléyìí ó ní ọlọ́run ọba ló gbé ẹsẹ̀ wa lé pẹ̀lú bó ṣe fi islam kẹwàá o anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ní gbogbo ọmọ pátá kullu mawludin yuladu ala alfitra gbogbo ọmọ tẹ́ ẹ rí náà la bí wọn lérí kí wọ́n mọ ọlọ́run lérí kí wọ́n mọ dáadáa ní dáadáa lérí kí wọ́n sì mọ àìdá aláìdá ẹ̀rú sìn ọlọ́run ìwà pálapàla nínú ìwà àwọn ọmọ kò sí nǹkan tó ń bí bí kì í ṣe àìmọ́ lámójútó èyí tó kójú òṣùwọ̀n lórí rírí ọmọ ojú tí ẹ̀sìn Islam tó fi wo tẹ́rbíà tó fi woríire ọmọ níbi ta bọ́ọ̀dé yìí ó máa ń jẹ́ nǹkan tí ń bàyàn nú jẹ́ púpọ̀ fún ọ̀gọ̀rọ̀ àwa mùsùlùmí ojú tí Islam fi wo pé èèyàn re ọmọ èèyàn tọ́ ọmọ ó yàtọ̀ sí ojú táyé fi wò eléyìí ló fa léni tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ òbí míì yóò ṣe wàhálà lórí ọmọ láàárọ̀ yóò ṣe wàhálà lórí rẹ̀ lọ́sàn-án kódà èyí tó pọ̀ lásìkò alẹ́ rẹ̀ yóò fi ṣe wàhálà àsìkò tó wá yẹ kó sinmi yóò tún máa kan wàhálà lórí ọmọ ìlànà ẹ̀sìn Islam tí Ọlọ́run ọba gbé kalẹ̀ lórí rírẹ àwọn ọmọ Islam kò mú abala kan kó fi abala míì sílẹ̀ o rírẹ ọmọ ó ní àwọn ẹtútún ó ní àwọn abala èyí tó fẹjú ṣùgbọ́n gọ́ọ̀rọ̀ àwọn ènìyàn lénìí tán bá ti mú abala kan wọ́n fi abala kan lẹ̀ islam fojú tó fẹ̀ ó fi wo rírẹ ọmọ nínú ọ̀nà tí islam fẹ́ ká fi rẹ ọmọ wa èyí tó jẹ́ àkọ́kọ́ ń bẹ̀ òun náà ni àtẹ́rìbíyẹtú àròhíyá wàdìnìyà káre ọmọ wa láti pín ní sí lérí ìbẹ̀rù ọlọ́run ní ẹ̀là kọ́kọ́ bóò ni ọmọ tá a bí bó ló ṣe fẹ́ jẹ́ olùbẹ̀rù ọlọ́run ká tó ronú pé afẹ́kọ́jẹ́ dókítọ̀ ká tó ronú pé afẹ́kọ́jẹ́ lọ́yà ká tó ronú wípé afẹ́kọ́jẹ́ ẹnjìníà kódà ká tó ronú pé afẹ́jọ́ kó jẹ́ gọ́vùnà kó jẹ́ president lẹ́ẹ̀fì rí pé táwọn obìnrin bá kóra wọn jọ ní maternity táwọn nọ́ọ̀sì tán bá wá ń dárin ẹ máa gbọ́ pé ọmọ rẹ yóò di dókítọ̀ ìyá president kó nawọ́ gbogbo wọn nawọ́ ya gọvanọ ọ náwọ́ ìyá ẹnjìníà wọn náwọ́ wọn ò ní rántí sọ pé ìyá olùbẹ̀rù ọlọ́run bàbá ní ìyá olùbẹ̀rù ọlọ́run gan ó súnmọ́ ká ẹ̀mọ́ rẹ̀ nìkan tí wọ́n náwọ́ ló fi jẹ́ wípé ìwòye sí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn láwùjọ nípa títọ́ ọmọ èèyàn ogun orí rédíò ogun orí tẹlifíṣàn hata ministry of education oníkálukú sọ̀rọ̀ ẹ̀tọ́ ọmọ yín kọ́dà ẹlòmíì lè rí ọmọ bí ọmọ ọdún mẹ́ta ọba rí nílé rẹ̀ pé alápàjẹ́ ah, ìyá ah, ẹ má fi àjọ ọmọ yìí ó ti yẹ kó ti bẹ̀rẹ̀ skul ọmọ ọdún méjì ẹ ni mùsùlùmí èsì ẹni tí wọ́n wa nípa pé ká wa nítorí pé àwa mùsùlùmí mọ̀ ọmọ yàtọ̀ sípà rẹ̀ téèyàn gbà téèyàn bá ọmọ lọ́dọ̀ Ọlọ́run anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ní òbí tó bá tọ́ ọmọ méjì tó jóbìnrin táwọn ọmọ yẹn fi bàlágà tán fi wọlé ọkọ anabi ní òun àti òbí yẹn báyìí làwọn ó ṣe dọrí inú àlìjẹnà èyí nìkan ti tó fóbìrè àwọn ọmọ obìnrin tóun ní òun gbúdọ̀ fún wọn lẹ́kọ̀ọ́ tó yẹ kòrókó nínú àwọn ọ̀nà tí islam fi wo education child upbringing rírẹ ọmọ ọ̀nà tó fẹjú ni la fi máa ń sọ ní gbogbo ààyè àfẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwa mùsùlùmí ni kò sẹ́ni tá a fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀ mọ́ nítorí pé ẹni tó ní ìmọ̀ òun gangan ló kọ́ àwa lẹ́kọ̀ọ́ òun náà ni ọlọ́run ọba subhanahu wa ta'ala olórí gbogbo olùkọ́ pátá òun náà sì ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ti parí èyí tó kù òun náà ni káwọn gbìyànjú bá a sì máa lu ọ̀rọ̀ ọlọ́run àti bá a sì máa tẹ̀lé ìlànà anabi wa sallallahu alayhi wa sallam ọlọ́run ni wà in tuti'uhu tahtadu tẹ́ ẹ bá ti lè tẹ̀lé lànà ànábì sallallahu alayhi wa sallam lórí gbogbo àlámọ̀rí yín ẹ mọ̀nà ọ̀rọ̀ yóò já sáyọ̀ ọlọ́mọdé mọ́sáàjì kọ́rọ̀ ẹnì kọ̀ọ̀kan ó já sí ayọ̀ àtẹ́rìbìyà èyí tó jẹ́ àkọ́kọ́ nípa ríre ọmọ torí pé tá a bá wà àwùjọ wa lénìí tá a bá kó mẹ́wàá jọ nínú àwọn ọmọ ọ̀dọ́ mẹ́jọ nú ẹ̀ òun ló níwà pàlàpàlà tí n bá sọ pé mẹ́sàn-án gan ẹ lọ sí secondary schools ẹ lọ primary schools ẹ kó àwọn ọmọ jọ bẹ́ẹ̀ bá rí ọmọkùnrin méjì tí wọ́n bá dúró papọ̀ tí wọ́n bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá pẹ́lẹ́gbẹ̀ẹ́ wọn ní tí wọ́n máa sọ ọ̀rọ̀ girlfriend ni bẹ́ẹ̀ bá rí àwọn ọmọ obìnrin bíi méjì mẹ́ta tán kóra wọn jọ ní tí wọ́n máa sọ òun lọ̀rọ̀ boyfriend ẹ mọ̀ ẹ́ ìmọ̀ kọ́kọ́ ń fẹ́ bọ́ yẹn èmi kọ́kọ́ ń fẹ́ èmi kọ́kọ́ ń fẹ́ subhanallah ọmọ gss one gss two ọmọ primary six bẹ́ẹ̀ bá sì wò wọ́n wọ́n ni adúpẹ́ nílẹ̀ yorùbá àwọn ọmọ wọn ní education wọn ní ẹ̀kọ́ sẹ́kọ̀ọ́ ni àbí à ń sọ wọn daṣẹ́wó gbogbo àwọn ẹ̀kọ́ abala ètò ẹ̀kọ́ èyí tó jà kọ́kọ́ òun náà ni báwo làwọn ọmọ ṣe fẹ́ bẹ̀rù ọlọ́run ló fi jẹ́ wípé a ò gbúdọ̀ fọwọ́ kékeré mú ọ̀rọ̀ religious studies nínú curriculum a ò gbúdọ̀ fọwọ́ kékeré mú ẹ̀kọ́ nípa ẹ̀sìn ẹ̀kọ́ nípa ìbẹ̀rù ọlọ́run ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn iléèwé tẹ bá wo bẹ̀ látòkè délẹ̀ wọn ò ní ṣe ẹ̀kọ́ kankan nípa ẹ̀kọ́ ẹ̀sìn wọn lọ́mọ tó bá fẹ́ ṣe science àwọn ò ní ìdí kí ṣe religious studies bóò ní tí wọ́n ṣe jẹ́ ìdí nìyẹn tẹ́ fi máa rí dókítọ̀ òun náà ní gúnyàn lábẹ́rẹ́ pa nítorí owó obìnrin tó lè dábìmọ fún rẹ̀ dókítọ̀ sọ pé túláàsì àwọn ò ṣiṣẹ́ abẹ fún nítorí pé ó ti mọ̀ pé táwọn bá ṣiṣẹ́ abẹ owó tí wọ́n bí ilẹ̀ yóò pọ̀ bẹ́ẹ̀ sì ni tí wọ́n bá fobìnrin yẹn lẹ̀ ó súnmọ́ kó dọ́mọ yẹn bí fúnra rẹ̀ ṣùgbọ́n tó bá da bí fún rẹ̀ owó yẹn lè má pọ̀ tó káwọn ò abẹ fún nígbà bá sì tún wá ṣiṣẹ́ abẹ ọ̀hún fún tán wọ́n bá tún ní wọ́n gbàgbé nǹkan kan sínú ẹ̀ ó tún lè jẹ́ sábàbí tóbìnrin yóò fi bọ́ sálì kìyàmù ẹ̀yẹ rúsàn ọlọ́run ìbáṣepẹ̀rù dókítọ̀ bẹ́ẹ̀ ó kẹ́kọ̀ọ́ bẹ̀rù ọlọ́run láti kékeré kó tó di dókítọ̀ ni ó súnmọ́ kó má ṣe bẹ́ẹ̀ ẹ̀yẹ rúsàn ọlọ́run ibi tó yẹ ká fi ẹ̀kọ́ bẹ̀rù ọlọ́run sí nínú kòrúkúlọ̀mù wa materialism òun la fi síbẹ̀ ẹ máa wọ àwọn ìwé exercise books táwọn ọmọ ń rà wọ́n wá gbáwòrán àwọn oníbọ́ọ̀lù síbẹ̀ ṣé túmọ̀ ẹni bí káwọn ọmọ wa náà exercise books náà tàn sí star kan nínú àwọn tó ń gbá bọ́ọ̀lù tó fi etí etí ṣé ìyẹn ló yẹ wà ń ṣé ń tọ́ yẹ kó ó dànù àbí kó fi àwòrán àwọn akọrin àwọn ẹni pálapàla àwọn olùbáyéjẹ́ wọ́n fi àwòrán wọn sẹ́yìn ìwé kódà yóò wà nínú passage mi tí wọ́n máa kà nínú comprehension in English ẹ̀yin ẹrú san ọlọ́run bí àwùjọ ò bá pọn pàtàkì ẹ̀kọ́ ọ̀bẹ̀rù ọlọ́run ẹ jẹ́ kí ìdílé kọ̀ọ̀kan ká máa pàtàkì ẹ̀kọ́ ìbẹ̀rù ọlọ́run tá a bá fẹ́ fi ọwọ́ jóná lórí àwọn ọmọ tá à gbé èyíkéyìí nínú ọmọ tí ẹ̀kọ́ ìbẹ̀rù ti sọnù mọ́ lọ́wọ́ kò lè wúlò fún rẹ̀ bẹ̀lẹ̀ ta sí pé yóò wúlò fáwọn òbí ẹ̀ ìbẹ̀rù ọlọ́run ní máa jẹ́ kọ́ ọmọ kí ló tọ́ kí ni tí ò tọ́ ìbẹ̀rù ọlọ́run ní máa jẹ́ kọ́ ọmọ pé bí mo bá ṣe báyìí níkọ̀kọ̀ ọlọ́mọ rí mi ìbẹ̀rù ọlọ́run ṣùgbọ́n tí ò bá sí bẹ̀rù ọlọ́run ọmọnìyàn ó bìlífù pé òun ti perfect gbogbo tó ń ṣe kò sẹ́ni kankan tó mà láàfin máa rí láwùjọ wa lẹ́nu nínú àwọn tí àṣírí túmọ̀ tí wọ́n kówó orílẹ̀-èdè jẹ owó security àwọn olórí ẹlẹ́sìn náà wà ń bẹ̀ kọ̀tán kí wá fi ń yàn wọ́n kí lẹ fi ń yan lèmọ́mù kí lẹ fi ń yan àfà kí lẹ fi ń yan pásítọ̀ kí fi ń yan wọn kí fi ń yan president league of imams and alpha kí lẹ fi ń yan president kan on what basis náà fi wà ń bẹ̀ disgrace tó ga ni fún gbogbo ẹni tó bá ṣàfihàn ara rẹ̀ sórí àwọn ẹlẹ́sìn bẹ́ẹ̀ tásìrí bá ká tán bá tú àṣírí wípé olórí yín ó wà ní àwọn tó kówó nàìjíríà jẹ kò sí ti ń fà á àwọn èèyàn ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lénìí nítorí ayé tó fa nìyẹn ìbẹ̀rù ọlọ́run ó ti parẹ́ ibi tá a ti rò pé ó ti yẹ ká rí gan àrí mbẹ̀ mọ́ àwọn tá a rò pé ń kẹ́kọ̀ọ́ ọlọ́run ẹ bá débẹ̀ ẹ ní bá bẹ̀rù ọlọ́run bẹ̀ mọ́ wá ti fẹ́ rí bẹ̀rù ọlọ́run ìdí ni tó fi jẹ́ pé ojúṣe ẹnìkọ̀ọ̀kan nínú ilé tí Islam bá ń sọ̀rọ̀ nípa tẹ́rbíà àwọn ọmọ wa ó bẹ̀rẹ̀ látòrí àtẹ̀rìbìyàtú al àtìníyà a gbọ́dọ̀ fi ẹ̀kọ́ ẹ̀sìn ọlọ́run ká fi àwọn ọmọ wa láti pín ní sí kọ́mọ ó ti mọ ọlọ́run ẹlòmíín bẹ tó bá fẹ́ dẹ́rù bọ́ ọmọ ah, bọ́ bá ṣe kínní kínní kan òkúlájà ó bẹ lọ́jà yóò gbé ọ ẹlòmíín èèwọ̀ ní fi ń dẹ́rù bọ́ ọmọ bẹ́ẹ̀ yẹn bá fọwọ́ sí yóò jò kìnní àrà ọ̀pá kìnní kan ó ṣe kìnní là ọlọ́run ní ká gbìnsẹ́ mi ọmọ bá a bá ṣe báyìí ọlọ́run ó fi àjẹyàn bẹ́ẹ̀yàn bá ṣe báyìí ọlọ́run ó fi sínú náà bẹ́ẹ̀yàn bá ṣe báyìí ọlọ́run ó bínú sí eléyìí ló ká fi bẹ̀rẹ̀ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọbùnmí pay for apple pay for ball pay dáadáa dáadáa ọ̀tọ̀ tá a lọ lọ́run ọmọ nǹkan ò mọ́ bó ti wọlé kó mọ́ eléyìí ni àkọ́kọ́ tí a fi máa ń ṣe foundation gbogbo nǹkan tá a bá fẹ́ build fún àwọn ọmọ wa kí wọ́n bá lè wúlò gbogbo ọmọ tí ò bá ti níbẹ̀rù ọlọ́run gbogbo ń ta ilé tá a mọ lórí yanrìn ẹ̀rì pé bílẹ̀ yẹn ṣe wulẹ̀ kó ga tó yọ padà wó dànù ìbẹ̀rù ọlọ́run òun làpáta ẹni tó mọlé lórí àpáta kò lè wó nítorí pé ó mọ lórí ìbẹ̀rù ọlọ́run subhanahu wa ta'ala àìfi ìbẹ̀rù ọlọ́run sínú curriculum ẹ̀kọ́ lérí rírí ọmọ òun ló ń fà á ní tọ́mọnìyàn ó bára rẹ̀ ní kọ̀ǹdíṣàn kan tí ó sì máa jalè ẹ̀rẹ́ lómi lẹ́ni tẹ́ bá wá ti lọ wájú ti lẹ́yìn sálárì tán fún òtó kò tó náà bùkátà pọ̀ lọ́wọ́ ni ó máa jalè tó bá yẹ kó níbẹ̀rù ọlọ́run ní jẹ̀mọ́ kò ní jalè ìwọ̀nba sálárì tó ń gbà náà bó ṣe máa mánéèjì rẹ̀ pẹ̀lú bùkátà rẹ̀ náà tó bá sì mọ̀ pé kọ̀ bọ́ láàmú fiṣẹ́ ńlẹ̀ lọ́wọ́ mi bọ́ọ̀ bá sì fẹ́ filẹ̀ tún wà nǹkan míì kúnra tọ́já halal kó tún máa ṣe pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n lẹ́ni ẹlòmíì ń bẹ kí jẹ́ gba sálárì ẹ̀ àwọn owó àrámù yẹn ìyẹn gangan ní jẹ tó bá ti pé bẹ̀rù ọlọ́run ó wà níbi ẹ̀kọ́ tó kọ́ kó tó dépò yẹn ni kò ní ṣe bẹ́ẹ̀ lẹ́fìmọ̀ ara wọn tó bá bẹ̀rù ọlọ́run wọn ni tẹ́ bá fẹ́ yan kọmitì kan lọ́fíìsì ẹ sáfà àfà ẹ fi head kọmitì yẹn àfà alágbájá lọ́fíìsì òun ni kẹ́ fi bẹ́ẹ̀ tó kí wọ́n ti mọ̀ wípé níbi tí sísì bá wọ̀ yóò mú jáde kò ní mú nǹkan tí èsì tiẹ̀ mọ́ tiẹ̀ kò sì ní gbà kẹ́nikẹ́ni kó mú nǹkan tí èsì tiẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé rúwọ́ tó bá rí bẹ́ẹ̀ lọ́fíìsì wọn ò lè fẹ́ràn rẹ̀ wọn ò lè fẹ́ràn rẹ̀ bọ́ bá rí bẹ́ẹ̀ láwùjọ àwọn ará àwùjọ yẹn ò lè láìkẹ́ nítorí wípé ìyẹn ń ṣàfihàn pé àwọn burúkú pọ̀ ju àwọn tó dáa lọ bóò la ṣe fẹ́ tún àkọ́kọ́ nú ẹ̀ òun náà ní ká mú lọ́kùnkúndùn lórí tẹ́rìbíyà àdìnìyà ká fún àwọn ọmọ wa ní ẹ̀kọ́ bẹ̀rù ọlọ́run nípìnlẹ̀ ìgbésí ayé wọn bí islam ṣe sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ bẹ̀rù ọlọ́run yìí bẹ́ẹ̀ náà ló sọ̀rọ̀ nípa àtẹ́rìbíàtul khuluqiyya ẹ̀kọ́ nípa ìwà ọmọlúàbí morals ìwà ọmọlúàbí ìwà tí èèyàn máa ń ní lára tí wọ́n fi máa tọ́ka rẹ̀ pé ah, èèyàn ní lágbájá wọ́n mọ̀ pé èèyàn náà ni ṣùgbọ́n wọ́n tún sọ pé lágbájá èèyàn ni eléyìí náà nínú ẹ̀kọ́ tó yẹ ká fún ọmọ wa ni o ẹlòmíín bẹ lẹ́ni ìṣe professor professor ni nínú ọmọ ṣùgbọ́n ìwà ọmọlúàbí kò sí lọ́wọ́ ẹ̀ bóde bí àwọn èèyàn yẹn mú sí bọ́dọ̀n àwọn èèyàn ẹ̀ ẹ̀ tí èso ọmọlúàbí gbogbo àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ jẹ́ kó pé sára àwọn ọmọ wa ká fún wọn ní ìwà ọmọlúàbí ìwà ọmọlúàbí ó máa ń ṣiṣẹ́ tọ ìmánì bíwọ̀ èèyàn bá dá ìmánì èèyàn ó pé bí mẹ́ni èèyàn bá pé ìwà owó èèyàn gbọ́dọ̀ dá nínú àwọn tẹ́rbíà tí Islam fẹ́ ká fáwọn ọmọ wa lélẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ilé ló ti wá kọ́kọ́ máa ń bẹ̀rẹ̀ kó tó délé ẹ̀kọ́ tá a bá wá wò pé ilé ẹ̀kọ́ tiẹ̀ ti wá wọ́ ilé ni kó mójútó sẹ́ ṣùgbọ́n gbà tó ṣe kí bàbá àti náà àwọn náà ò níwọ̀ ọmọlúàbí sáwọn ni wọ́n fún ọmọ ní ìwọ ọmọlúwàbí bákan náà islam mójútó agbègbè tarbiyatul jismiya kárí àwọn ọmọ wa ní rírè ìdàgbàsókè tara ọ̀nà wo la fi lè rí àwọn ọmọ wa ní rírè ìdàgbàsókè tara òun náà ni pé ká mọ̀ wípé oúnjẹ tó dáa a máa ṣe ara lóore a máa mú ìdàgbàsókè dáadáa bá àwọn ọmọ islam pani ní dandan fún wa àwọn ọmọ tá a bí àwọn ìyàwó wa ní tí wọ́n ó jẹ a gbọ́dọ̀ ṣe wàhálà lérè kí wá ṣe pé nǹkan tí wọ́n rí lásán ká gbìyànjú láti fún wọn ní tó dáa jẹ nínú ojúṣe àwa tá a jóbi nítorí pé oúnjẹ tó dáa a máa nílapa lérí ìdàgbàsókè ara àti ìdàgbàsókè làákàyè láwùjọ wa lẹ́ni agbọ́tẹni tí ó ṣe wípé arísìkì rẹ̀ ọmọ níwọ̀n ṣùgbọ́n lómi ń bẹ ọlọ́mbò láṣìírí ṣùgbọ́n látara òròjú àti àìráàyè tọmọ gbogbo ọ̀sọ̀ọ̀sán láyé gàrí àti kúlíkúlí làwọn ọmọ rẹ̀ mọ́ kìí ṣe pé wọn ò lóúnjẹ ṣùgbọ́n kò sáyè àwọn ọmọ yẹn náà kódà bẹ gbóúnjẹ gidi míì fún wọn ẹ bá wọn wá gàrí àti kúlíkúlí ọmọ jẹba láàárọ̀ ó mu gàrí àti kúlíkúlí lọ́sàn ó tún dalẹ́ ó jẹ fùfú kò tí ì kú òun ẹ̀gẹ́ náà ẹ̀gẹ́ ní sì ń báyìí

islam fẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n jẹ nǹkan tó dáa láti lè jẹ́ kí dàgbàsókè dáadáa kó bá wọn òbí mi kàkà tí ó fi jẹun tó dáa aṣọ ni ó mọ̀ rà sáá kò sí kí handset tó bá jáde báyìí ọwọ́ rẹ̀ lẹ́ẹ̀tì kọ́kọ́ rí èyí tó dájú bàtà oríṣiríṣi different cars ni ó mọ̀ lò kò sì jẹ nǹkan gidi sínú ọmọ ò rí nǹkan gidi jẹ àwọn ìyàwó ò rí nǹkan gidi jẹ bákan náà nínú ìdàgbàsókè ara àsìkò tó yẹ ká sùn ká sùn lásìkò káwọn ọmọ wo ní àsìkò tí wọ́n sùn àsìkò tí wọ́n jí àsìkò tí wọ́n ṣeré kí wọ́n jẹ nǹkan tó dáa gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí ẹ̀sìn Islam ó kọ́ wa àtẹ́rìbíyàtòlẹ̀ àkìlíyà rírẹ ọmọ ní ti làákàyè lásìkò wa ń sọ̀rọ̀ nípa pé ọmọ lọ sílé ẹ̀kọ́ rírẹ ní ti làákàyè làákàyè tọ́lọ́run fún wa bó ṣe wà yẹn báàbá lò ojú kan náà ni ó wà ojú kan tí ó wà náà ni ṣùgbọ́n kí làákàyè bá lè wúlò àwọn aràn ọmọ lọ sí skul kó lọ kẹ́kọ̀ọ́ làákàyè ta wá ní kó wúlò fọmọ yìí náà ṣe báwọn òbí náà ní tán bá tún fẹ́ ṣe exam á lọ ra question examination malpractices ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ń bẹ nílé ẹ̀kọ́ ní ẹ lọ́wọ́ àwọn mìíràn fẹ́ ṣe wàhálà kìí sìn kẹ́ẹ̀tó rẹ́ni tó láníyàn kó ń fẹ́ kàwé òun ó paasi ẹ ṣe wàhálà wọ́n ní skul kan wà níjẹ̀bú òde wọ́n ní skul kan wà nífẹ̀ àwọn sẹ́ńtà kan ó wà ńbẹ̀ yóò kàn náyàn lówó ni tó ń bá ti ka jss ss two mi ní ka ss ní skul kí ló dé wà fi ka ss ńbẹ̀ ṣé bí wọ́n á kìtàn fẹ́ ṣe ńbẹ̀ náà náà fẹ́ ṣe níbi tó wà yẹn ṣùgbọ́n wọ́n ti mọ sẹ́ńtà kan tí wọ́n lọ sanwó sí táwọn kan bá wọn ṣe ńbẹ̀ tó bá ṣe pé a káwọn ọmọ yìí ó develop ọpọlọ wọn la fi rán wọn lọ ilé ẹ̀kọ́ ni kájọ wọn lu ọpọlọ yẹn ká ṣe exam yẹn tọrọ bá sì kọrọ ńsìn ah ọmọ òun mẹ́ta ló ń bẹ ń skul tó ń náwó lé lórí owó ìyàwó ló ń ná lé rẹ sáwọn ọmọ tó ṣe pé gbogbo sàtúkì tán mú lọ́wọ́ ọpọlọ ọkàn náà fi ṣe bí gbogbo ayé bá ń bàjẹ́ lábala báyìí kò yẹ kọ́rọ̀ àwọn mùsùlùmí orí bẹ́ẹ̀ torí pé àmọ̀ kí bẹ́ẹ̀ kò bá mọ̀ ṣèbọ́lọ̀ tó dá wa ṣèbó mọ̀ ẹ̀rí ọkàn àṣì ẹ̀ máa jẹ́ èèyàn ọkàn yóò máa jẹ́ wípé sàtúkì tí mo mú lọ́wọ́ yìí èmi kọ́ ni mo ní ẹ̀rí ọkàn ó máa jẹ́ ṣùgbọ́n àwọn èèyàn ò bẹ̀rù ọlọ́mọ ẹ̀rọ ọkàn ò jẹ primary school certificate ẹ̀ wọ́n bá ṣe ni secondary school wọ́n bá ṣe ni degree rẹ̀ wọ́n bá ṣe ni yóò sì lọ́mọ fi ṣiṣẹ́ yóò sì mọ̀ fi gbowó lọ́dọ̀ ìjọba owó haram ló ń gbà yẹn shahadatu zuur ẹ̀yin ẹrú san ọlọ́run ẹ jẹ́ ká bára wa so ìtọ́ tí ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ bí bá ń lọ bẹ́ẹ̀ orílẹ̀-èdè ò lè dá n tó lè tún orílẹ̀-èdè ṣe òun náà ní ká jó lóòótọ́ lérí gbogbo ààyè tí ẹnì kọ̀ọ̀kan wa tí a bá wà ẹ̀yin ọrùsìn ọlọ́run islam fẹ́ kí a rí ọmọ wa ní rírè tàwùjọ èyí tó mọ́yán lérí bóò ni ọmọ wa ó ṣe máa rìlẹ́tì mọ́ àwọn èèyàn láwùjọ islam islam pèpè sí isolation islam pèpè sí association ó kórìíra isolation islam fẹ́ ká rìlẹ́tì mọ́ àwọn èèyàn islam kórìíra kéèyàn máa dá ṣe ẹ̀ra àwọn míì wọn ò ní gbogbo àwọn èèyàn tó wà nílùú wọn ò bẹ̀rù ọlọ́run àwọn wà lọ dúró nu gbó wọn làwọn nìkan làwọn bẹ̀rù ọlọ́run gbogbo àwọn tẹ́ bá ti rí tán ṣe bẹ́ẹ̀ ẹ jìnnà sí wọn ọmọ ẹ̀yà ìṣù ni wọn àwọn náà máa ń dá wàhálà alẹ́ káàkiri kò sí bó ṣe rò pọ̀ ọmọ tó ṣe wọ́n ló mọ́ ju gbogbo èèyàn lọ gbogbo èèyàn tó kù wọn ìṣẹ́ni ọlọ́run gbogbo èèyàn ló kù kèfèrí gbogbo èèyàn yòókù ò dáa kò sẹ́ni tó lè bá gbé o rò pé wọ́n nìkan ló dáa jù ọlọ́run wala tuzakku anfusakum huwa a'lamu biman ittaqa ọlọ́run ní mọ̀ máa ṣàfọ̀mọ́ ara yín ẹ má rò pé yín dáa jù ọlọ́run ló mẹni tó bẹ̀rù ọlọ́run ọba jùlọ agbọ́dọ̀ kọ́ àwọn ọmọ wa báwo ni wọ́n ti fẹ́ relate máwọn èèyàn ìdí nìyí tó fi jẹ́ pé agbọ́dọ̀ di ọmọ wa mọ́nú ilé inú ilé ló ń tì mọ́ kò jáde kò ní lè relate máwọn èèyàn tó bá wà láwùjọ yóò mọ̀ èèyàn ti àwọn èèyàn ìṣesí rẹ̀ ò ní mọ́ta àwọn èèyàn àti lè relate máwọn èèyàn yóò ṣòro àti lè contribute sáwùjọ yóò di wàhálà àwọn ọmọ wa gbọ́dọ̀ jáde wọ́n gbọ́dọ̀ relate máwọn èèyàn nígbà tá a bá ti fún wọn ní ìpìlẹ̀ èyí tó ṣe kíni o èyí tó lálàáfíà nínú relation táwọn ọmọ wọ́n relate ọmọ wọ́n lọ school yóò lọ university tó bá dé university yóò relate mọ́ oríṣiríṣi àwọn èèyàn ẹni tí ò tiẹ̀ mọ ọlọ́run yóò bá pàdé ẹni tó mọ ọlọ́run yóò bá pàdé ẹni tí ń ṣẹ̀sìn ju tiẹ̀ lọ yóò bá pàdé ńbẹ̀ ẹni tó ń ṣe áfúrégílè yóò bá pàdé ńbẹ̀ in tó yóò wà máa ṣiṣẹ́ lára ẹ̀ níbi tó wá wà ṣùgbọ́n wá ní ẹ̀tìmọ́lé kò tiẹ̀ gbúdọ̀ jáde rárá bẹ́ẹ̀ ẹ̀tìmọ́lé dọ̀la tó bá padà jáde síta ọ̀kan nu méjì ni ìmọ̀ kó má lè kó má wà relevant láwùjọ àbí kó ṣe wípé tó bá bọ́ síbi àwùjọ aburú báyìí aburú tó ń wò ṣe gan yóò ju tàwọn tó ti wà ń bẹ̀ tipẹ́ lọ ẹ̀yẹn rúsan ọlọ́run nínú ẹ̀kọ́ tí Islam fẹ́ ká fáwọn ọmọ wa òní tẹ́lifíà tó lè ṣe máa yà bó o ni wọ́n ṣe fẹ́ rìlẹ́tì máwọn èèyàn láwùjọ ẹ jẹ́ ká lọ mọ̀ páwùjọ tá a wà kì í ṣe mùsùlùmí nìkan ló wà láwùjọ bóòlù ti fẹ́ relate mẹ́ mùsùlùmí bóòlù ti fẹ́ relate mẹ́ ní tí ì ṣe mùsùlùmí láwùjọ tó bá wà lẹ́nu iṣẹ́ tó wà ìwọ nìkan kọ́ ni mùsùlùmí ń bẹ àwọn tí ì ṣe mùsùlùmí náà wà ń bẹ bóòlù ti fẹ́ relate mọ́ wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú ẹ̀kọ́ tí Islam fẹ́ kí a kọ́ àwọn ọmọ wa ní ilé yìí bákan náà tarbiyatul jinsiya ẹ̀kọ́ nípa abala kan táwọn èèyàn ṣì lò lénìí táwọn pè ní sex education sex education islam ti sọ̀rọ̀ nípa ẹ̀ ti pẹ́ lẹ́ẹ̀fìlì pé tẹ́ ẹ bá ń kẹ́kọ̀ọ́ islam táwọn bá ń kọ́ fíkíù ta lẹni tí yóò kírun wọn ò lẹ́ni tó bá ti bàlágà islam wà máa sọ pé ta ló bàlágà nínú fíkíù ẹni tó bàlágà lọ́kùnrin òun lẹni tó bá sùn tí nǹkan jáde lára rẹ̀ ẹni tó bàlágà lóbìnrin kí náà ń pè ní sex education àti ń kọ́ nínú fíkíù ti pẹ́ kan tó yẹ sọ wàá máa sọ importance sex education bó jẹ́ ìjẹ́ pé báwọn ó ṣe máa kọ ìkọ́ ti àṣà ìkọ́ ti zìnà làwọn fi ń kọ́ ṣùgbọ́n islam ẹ lọ́wọ́ ní fíkìw nínú fíkìw la ti mọ tán pè ní bàlágà age of poverty fíkìw ti kọ́ wa nítorí pé ká tó lè jẹ́ ni tí a máa ṣẹ̀sìn tá a máa gbalada wọn lórí ìgbà tí èèyàn bá ṣe kíni o tó bá bàlágà wọn wàá ṣàlàyé kí náà ń pè ní bàlágà ọkùnrin odidi fíkìw tó pọ̀ báàbù tó pọ̀ yóò máa ṣàlàyé nǹkan oṣù obìnrin tóbìnrin bá ń ṣe nǹkan oṣù kò gbúdọ̀ kírun kò gbúdọ̀ tó bá parí nǹkan oṣù yóò wẹ̀ yóò ṣe gbá ẹ dáhùn kíná ń ní sex education ṣé wọ́n ṣẹ̀fẹ̀ kọ́ ọmọ rẹ ní náà yóò sọ pé mo ti nínú Islam ti pẹ́ ó ti wà alhaid kódà ọmọ rẹ ò tí ní lọlé ọkọ tí ó ti mọ̀ ọkùnrin àtobìnrin wọ́n súnmọ́ra wọn ọkọ àtìyàwó wọ́n wẹ̀wẹ̀ dánábà ẹjọ́ kí ló ń jẹ́ sex education tó jù yẹn lọ kọkùnrin àtobìnrin kán má ṣe zìnà nígbà tí wọn bá ti lẹ́tọ̀ọ́ síra wọn kán má bára wọn láṣepọ̀ kí wọ́n má pa wọn pọ̀ sójú kan má ba obìnrin lọ́wọ́ ìwà àtobìnrin ẹ má wà ní kọ́dọ́fín tẹ́nìkan kan ò ní wà ń bẹ̀ gbogbo àwọn nǹkan ẹ̀ náà ń pè ní sex education nínú Islam Islam ti kọ́ wa ní gbogbo ẹ̀ ẹ̀yin ẹrú san Ọlọ́run ló fi jẹ́ pé tó bá ti pọ̀ wá tá a bá lè tá a bá institution tí ọlọ́run gbélé wa lọ́wọ́ bá a bá lè lò bó ti tọ́ àti bó ṣe yẹ ni àríkọ́sí là bá máa jẹ́ gbogbo tá a bá wà gbogbo ìmọ̀ pátá wọ́n mọ̀ tọ̀ wá lẹ́yìn walakin akthara muslimina la ya'lamun ṣùgbọ́n gọ́ọ̀rọ̀ mùsùlùmí kò sí nǹkan kan tó yẹ nínú ẹ̀sìn islam a sì tún fẹ́ mọ̀ ẹlòmí ibi tẹ́sìn ti lè yé kò ní lọ́bẹ̀ ibi tí wọ́n ti máa jó tí wọ́n ti máa pariwo tí wọ́n ti máa fìdí lùdì ìjọ ànábì níbo lànábì ti lóun níjó fún yín o níbo lànábì lóun gbéjó òun sí ìjọ ànábì làwọn ń jó ànábì wo ló sọ pé òun níjó fún yín ọlọ́nkọ́ wọlá tó bẹ̀rẹ̀ kó ṣàánú wa ẹ̀yìn ẹrúsìn ọlọ́run ó di ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa nínú àwọn nǹkan tí máa ń sokùn fa ìwà pálapàla àwọn ọmọ tí a bá gbìyànjú láti fún wọn ní ẹ̀kọ́ èyí tó yè kóróko. Ko nílànà ti Islam nínú tó máa ń fà á ọ̀kan nú ẹ̀ ó ní òṣì ọlọ́mọdé òṣìṣẹ́ wa o tí òṣì tó bá mú ìdílé dàrú àti jẹ àti mú tó di wàhálà fún bàbá fún ìyá eléyìí ó lè fa ọmọ oníwà pàlàpàlà lọ́wọ́ bọ́mọ bá wà nulẹ̀ kò rí tí ó jẹ ó dọ̀sán kò rí tí ó jẹ ó dalẹ́ òrí tí ó jẹ jẹmọ́ tó bá dídọ́ kejì ọmọ yẹn ò ní dúró nílé yọ wá ọ̀rẹ́ kan lọ tó bá wá èèyàn lọ ibi tó lọ tó ti jẹun ní tí wọ́n bá pè sí òun náà ni ó ṣe tó bá níbo lẹ́yìn tí ń rówó àwọn ta gbóni ẹ mú náà ni tó fà á àìní àwọn òbí ó yẹ kó wà nílé san nífẹsẹ̀ gbálẹ̀ káàkiri ibi tí ti bọ́ sọ́wọ́

ojókòó kanú ilé o ṣiṣẹ́ gbogbo ara rẹ̀ wá tutù mìnìmìnì ò ń sùn kanú ilé ebi ní o ọ̀ lókùrúgbà tí iṣẹ́ ọba ti jẹ́ haram Islam fẹ́ ká ṣiṣẹ́ kéèyàn struggle lè gbá àti sọ pé nǹkan le tó yìí náà kì í ṣe pé kéèyàn bọ́ta kó mọ́ rí one thousand naira mú wọlé kọ́dà bó ṣe kéèyàn lọ gbàrú kéèyàn kéèyàn lọ rẹ́ǹtì wíbarò lọ́jà kó fi máa bá wọn ti nǹkan tí ó bá wọlé lárẹ́ ó kéré jù five hundred naira yóò mú wọlé ẹ̀yẹ rúsan ọlọ́run islam bọ̀ fẹ́ kéèyàn subject ara ẹ̀ fún poverty ọwọ́ apẹ̀rẹ̀ ààrẹ láàfà ọwọ́ akájọ ọ̀nù ilé ọwọ́ ni ẹ̀ ọ́sàdàmì lójú pé àwọn obìnrin tán lóyún mọ́sáàsì wa wọ́n tó mẹ́rin bí mo sì ṣe ń wò wọ́n bímọ ntẹ̀lera ni ẹnì kó bí tiẹ̀ ní september ó súnmọ́ kó ní òbí tiẹ̀ ní october ó súnmọ́ ọwọ́ à ń sírò pé ó kéré jù lóṣooṣù tá a máa ń bímọ àwọn owó ọmọ wọlé ìyẹn oyún olóyún ló fi ń plan ní ìgbésí ayé tiẹ̀ nígbà ọlọ́wọ́ bàbá mú ọ tó bá bímọ wọn ò bá pè ọ wọn bá lọ pa mi nígbà ọba rí wọn ah alágbájá ẹ ti bímọ nípa ah látò oṣù tó kọjá gan la ti ṣe ìkómọ pé ah, tí ò o <laughs> kí ló ṣe tí ò dá sí ẹ̀yẹ rúṣin ọlọ́run ó ṣì ní jọ mọ kì í ọmọ lẹ́nu ọmọ tó mọ bí ṣe ń èyí tí ẹ̀ wọ́pọ̀ láàrin ọmọ obìnrin ọmọ rẹ obìnrin ọmọ bí ṣe ń wọ́sùn kọ́dọ̀ òbí rẹ yóò mọ bí ọmọ rẹ obìnrin ṣe ń ra páàdì tí fi ń ṣe nǹkan oṣù àmọ́ àwọn òbí rẹ báwọn tó yẹ pé every month àwọn ọmọ wọn obìnrin ó ní pocket money tó máa fún wọn yóò fún pocket money torí pé òtún màgé tí ń ṣe nǹkan oṣù kò ní lè wá bèèrè lọ́wọ́ bàbẹ́ yóò fún ó lè má fọmọ ọkùnrin o ṣùgbọ́n ọmọ obìnrin yóò fún pocket money o lè fẹ́ nídìí àwọn nǹkan kọ̀ọ̀kan tó ní í ṣe pẹ̀lú ìjóbìnrin gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká wo bí mùsùlùmí ó mójútó bó ti wulẹ̀ ó ma ẹ mójútó lórí àwọn ọmọ wa kọ́lọ̀wọ́n ọba kí ó má ta wá lọ́sí o bákan náà nínú àwọn nǹkan tí mo ń fa kámọ́ mọ́ òwà pálapàla nínú ẹ̀ ọ̀kan ni gbọ́nmi sí omi òtó láàrin bàbá àtìyá kó ṣe pé lójoojúmọ́ ìjà ni sáábí orò bàbá kò gbọ́ ìyá iya ìyá náà gbọ́ bàbá yé ẹ o tún bẹ̀rẹ̀ rẹ ni o o tún dé o ìyá ọyọ orógùn bàbá náà bẹ́ẹ̀tì wọn àmọ́ wọn gbogbo àdúgbò ti dá wọn mọ̀ ẹ rí i pé àwọn ọmọ ò ní fẹ́ dúró àwọn bàbá ti bẹ̀rẹ̀ wàhálà wọn àwọn lè lé mọ́ àwọn nǹkan yẹn máa ń jẹ́ kọ́ káwọn ọmọ yẹ kọ́ wúlò torí pé wọn ò ráàrí kọ́sẹ̀ dáadáa yóò bá nà kì í ṣèwà dáadáa gbogbo àwọn nǹkan yẹn ó ní lápá lára àwọn ọmọ tẹ bí sínú ilé ìwà máa ń ba nínú jẹ́ púpọ̀ ẹ wà rírun nǹkan yẹn tí ó pọ̀ láàrin mùsùlùmí nǹkan alájì ẹ fi wọ́n lẹ̀ alájì ẹ alájì ah, ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù sọyẹ wọ́n pẹ̀lú alájì wọ́n tún ṣẹ̀ṣẹ̀ ń bí ọkọ mọ́lù ìyàwó rẹ̀ kọ́lọ́hún wọlé àti obìnrin ẹ̀kọ́ sọ̀rọ̀ àmọ́ wa ẹ̀yẹ rúṣin ọlọ́run bákan náà ìkọrẹ ẹni sílẹ̀ a máa jẹ́ kọ́mọ ó kó yàyàkuyà ńgbọ̀ ọba kọ̀yàwó sílẹ̀ tíyàwó sí lọ́dọ̀ rẹ̀ ọkùnrin ò lè dá ọmọ nìkan tọ́ bẹ́ẹ̀ sì ni obìnrin nìkan ò lè dá ọmọ nìkan tọ́ ààyè ti bàbá yóò yọ ọ́lẹ̀ ààyè ti ìyá yóò yọ ọ́lẹ̀ ẹlòmíà máa ṣe sùúrù lórí ìyàwó rẹ̀ nítorí àwọn ọmọ tí ìbá ṣe tọmọ tó ń rò mọ́bìnrin yìí la wọn bá ti kọ́lẹ̀ ọkùnrin mi à tọmọ mọ́kọ ẹ̀ la pé tí ìbá ṣe pé ọmọ kò yẹ kó ń wà lọ́dọ̀ bàbá yín wọn ṣùgbọ́n yóò rò tàwọn ọmọ yẹn nítorí wípé broken family ó máa ń nílapa lórí deviation moral degeneration ìwà pálapàla lára àwọn ọmọ torí kò sí bàbá tí ó jágbe mọ́ ìyá tí bàbá ti pariwo tó bá yí kọ́rọ́ báyìí ọlọ́nu kò sí pé màá fẹjọ́ rẹ sùn bàbá rẹ tí bàbá rẹ bá dé kò sí yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì tó bá pọ̀dọ̀ bàbá nìkan bàbá ti lọ lọ́tàárọ̀ ayé ló tó wọlé kò sí ìyá tí ó mójútó àwọn nǹkan wọ̀nyí náà mọ́ nílapa tá a bá wá sọ pé eléyìí nílapa bó wá lọmọ tí ò tiẹ̀ ní bàbá ọmọ àlè ọmọ mi ń bẹ báyìí ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ náà ló bí oyún àkọ́kọ́ tó gbà ilé wọn náà ló bí sí oyún ẹ̀kejì ilé wọn ló bí sí oyún ẹ̀kẹta di mẹ́ta náà sórí kalẹ̀ tá a ní bàbá wọn ó dàbí ẹni pé ó dàbí ẹni wípé ọ̀gá fọlọ́run sọ òun náà ní ń bẹ̀ wọn ò wá mọ pàtó ta ló àwọn ọmọ ẹ dákun kí lẹ rò pé àwọn ọmọ yìí ó padà yà sáwùjọ àwọn ọmọ tí wọn ò lè tọ́ka pé ẹni bẹ́ẹ̀ ni bàbá wọn ẹ̀yẹ sin ọlọ́run tí ẹ̀sìn ọlọ́run bá ń sọ pé lèyí ò kò dáa ara wa ni gbogbo tó ní ò tá à ń ṣe yẹn ìyá rẹ̀ lẹ́ ń wá báyìí sàdédé fún rẹ̀ ń àwọn ọmọ tí wọ́n bí àwọn nù àwọn náà ti ń dàgbà tá dàgbà ládùúgbò wọn ò di tẹ́rọ̀ sádùúgbò ọlọ́run wọlá tóbi rẹ̀ kọ́ mọ́sà àwọn ọmọ tiwa bẹ́ẹ̀ الحمد لله رب العالمين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله إنه من الأسباب التي تؤدي إلى انحراف إلى انحراف الولد الفراغ بدون الاستفادة الذي يتحكم في الأحداث والمراهقين ويسيء استخدامه في اللعب واللهو بألعاب القرى تارة ومشاهدة الأفلام تارة أخرى عباد الله إنه من العوامل الكبيرة التي تؤدي إلى انحراف الولد رفاق السوء والخلطة الفاسدة ولا سيما إن كان الولد ضعيف العقيدة متميع الخلق فسرعان ما يتعثر بمصاحبة الأشرار قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا قليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا عباد الله اعلموا أن تخلي الأبوين عن تربية الأولاد أو سوء معاملة الأبوين للولد هما يتسمان بالإفراط والتفريط والفضيلة بينهما إذ هما من العوامل الكبرى أي الإفراط والتفريط من العوامل الكبرى التي تؤدي إلى انحراف الولد وإلى فساد خلقه والانحلال شخصيته قال الله تعالى تأديبا لنبينا محمد صلى الله عليه وسلم فبما رحمة من ربك لنت لهم ولو ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك عباد الله إن مصيبة اليتم من العوامل الأساسية في انحراف الولد إذا لم يجد اليتيم اليد الحانية التي تحنو إليه والقلب الرحيم الذي يعطف عليه وكذا ولذا أكد الإسلام بتشريعه الخالد الإحسان إلى اليتامى وحسن معاملتهم والقيام على أمرهم وكفالتهم عباد الله وهناك عاملة أخرى تنتج من تقصير الحكومة عن واجباتها وهي انتشار البطالة في المجتمع لأن انتشار البطالة بين أفراد الأمة وطبقات المجتمع يؤدي إلى تحصيل المال عن طريق حرام وجمع وجمعه من وسائل غير مشروعة كالسرقة والاغتصاب والرشوة ومعنى أن هذا أن المجتمع حلت فيه الفوضى wa usiba bid-dimar wal-inhiyar adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀rẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam ẹ̀yin arúsàn ọlọ́run ẹ jẹ́ ká lọ mọ̀ pé nínú àwọn tí máa ń ṣokùnfà ìwà pálapàla ọmọ ọ̀kan nú ẹ̀ ní alfarog alfarog wa adam istifadatuhu fil fa'ida kéèyàn ó kọ́mọ ó ráyè kó mọ̀ wàá lo àyè tó níhun síbi nǹkan tí ó ṣe láǹfààní ìmọ̀ ń fààyè pàlàpàlà alẹ̀ fọmọ ẹ̀rì pa àwọn ọmọ mi ń bẹ tó bá dà sípò ọlídé báyìí oṣù kan ní oṣù méjì ní ìranù ni ó fi gbogbo oṣù kan yẹn ṣe ìranù tó wá fóṣù kan yẹn ṣe gbogbo tó kọ́ nílé ẹ̀kọ́ fóṣù mẹ́ta oṣù kan yóò bá gbogbo ẹ̀yẹ àwọn ọmọ wa ò gbúdọ̀ ní ààyè ìranù ààyè eré tó bá ti pọ̀ jù ó máa ń ba àlámọ̀rí àwọn ọmọ jẹ́ ẹ̀rọ ọmọ mi yóò sá máa fẹsẹ̀ gbálẹ̀ káàkiri èwo ló ń ṣe àwọn ọmọ ń struggle ni àwọn ọmọ ń sìn àwọn ọmọ ń stroke kí ló ń stroke kí ni ń lọ ọmọ tó jáde secondary school tí ò tí ní resort lágbájá èwo ló ń ṣe ọmọ sì ń struggle ni èwo ni struggle o lè máa kọ́ṣẹ́ bá náà èèyàn lè kọ́ṣẹ́ kó tó di pé research ó jáde kó tó wọ yunifásitì ààrẹ ni tó ṣe pé òun fúnra ẹ̀ ló tọrọ ẹ̀ jáde yunifásitì àsìkò tẹ́lómìn fi fẹsẹ̀ gbálẹ̀ ló fi lọ kọ́ṣẹ́ nígbà research sì tún jáde ó tún padà wọ yunifásitì iṣẹ́ tó ní lọ́wọ́ yẹn náà ti tó bá jáde yunifásitì tí ò ríṣẹ́ yóò máa ṣiṣẹ́ tó kọ́ yẹn ẹlòmíín bẹ lẹ́ni tó yẹ pé iṣẹ́ tó kọ́ gan-an fi ń jẹun gbogbo sàtífíkẹ́ẹ̀tì rẹ̀ ń bẹ́nu lé mo mẹ́ni tó yẹ pé ó ní bíjọba bá fún òun níṣẹ́ gan báyìí òun ò ní gbà torí pé ṣé ọwọ́ tóun ní in tó ń rí ń bẹ̀ ojú ìjọba kan ò lè sanwó ẹ̀fọ́n lóṣù ó sì jẹ́ graduate kò sí àsìkò kan tó yẹ kó waste fáwọn ọmọ wa bọ́n bá ti lé ẹ̀kọ́ dé kan tó níbi tí wọ́n máa lọ ká lọ máa kẹ́kọ̀ọ́ nípa àlámọ̀rí ẹ̀kọ́ ẹ̀sìn bọ́n bá di gbásìkò ọlídé tó wà ńlẹ̀ ọmọ tí ń lọ ń kọ́ṣẹ́ tailor ó ń carpentry nígbà tán bá ti gbọ́ ọlídé ẹ wá síròyìn tí gbà láti wà ní jss one ọgbọ̀lé oṣù méjì tó bá títí yóò lọ fòṣù yẹn yóò lọ fi kọ́ṣẹ́ wọn tó bá ti wọlé yóò padà school tó bá ti ní bírèkì yóò tún lọ kọ́ ìgbà tí ó bá fi jáde ss3 jẹ́mọ́ yóò ti mọṣẹ́ wọn bẹ́ẹ̀ náà ni ti bá ń lọ lé kí àwọn ọmọ mi kàkà tí wọ́n fi ṣe léyìí ìbẹ́yìn òbí ṣèbí fíìmù lẹ́kọ̀ọ́ nulẹ̀ fún wọn kíṣẹ́ẹ̀tì lọ́nà aṣẹ́wó tó rí mọ́kà part 1 aṣẹ́wó tó forí jóná part 2 aṣẹ́wó tó fẹsẹ̀ kọ part 3 aṣọ ooru tó jábọ́ lórí ilé gbogbo ẹ̀ wà yọ wọ part ten yọ wọ ara àlè fún ọ ẹ má lọ bí kankan o mo ti repo sínú jẹnẹrétọ̀ fún yín o ẹ ti gate kẹ máa ṣeré yín lé ayé àwọn ọmọ wọn ó sì bàjẹ́ láàrin oṣù kan tí wọ́n lò lẹ́yìn torí pé gbogbo tí wọ́n ń wò yẹn kò sí kankan tó lè tún gbèsè ayé ẹ̀yin náà ẹ béèrè lọ́wọ́ àwọn ọmọ yẹn tó máa ń wò kú wò yẹn ẹ ní ẹ̀kọ́ wò náà rí mbẹ́ wàá bi léèrè pé fíìmù ẹ ti mú ọkọ̀ tẹ́ ẹ̀ máa ń pè ó èmi ò máa kán bẹ̀ ọ́ torí mi èwù fíìmù kan báyìí kí ló kọ́ ń bẹ̀ ní àádáàdì ah, fíìmù yẹn le ah, fíìmù yẹn gbóná àlẹ́kọ̀ọ́ wo lórí àá ah, fíìmù yẹn le gbóná ọparí ẹ̀kọ́ tó rí kọ́ náà ó le ó gbóná ọ̀tán èyí ò wá kéré ọmọ mi bàbá rẹ̀ ní tẹlifíṣàn lé ṣùgbọ́n ń sẹ̀ tiẹ̀ kò sí tí ò lè fi wò nínú ewu tọ́pọ̀lọpọ̀ òbí gbúdọ̀ kíyè sára fún lásìkò táwa yìí ò ní ansẹ̀t lọ́wọ́ àwọn ọmọ wa kódà kó o ti ọmọ rẹ mọ́nu lé kó má jáde ó lè kọ̀nẹ́ẹ̀tì gbogbo ayé nínú yàrá tó wà yẹn lénìí àwọn èèyàn ń sẹlibrétì homosexualism ọkùnrin àtọkùnrin ń bára wọn sùn obìnrin àtobìnrin ń bára wọn sùn sí ẹ̀mọ̀ pàwọn èèyàn ti ní association ó súnmọ́ kọ́mọ rẹ ti join wọn through orí sẹ́ẹ̀tì Facebook to go Twitter àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n propagate ẹ̀ wọ́n polongo ẹ̀ lórí media lórí social medias sọmọ tí ẹja padà síbi tá a ti bẹ̀rẹ̀ òun náà ni ẹ̀kọ́ ẹ̀sìn sáwà sọ pé kọ́ ọmọ wa wọ́n ní handset àwọn àlè sọ pé kọ́ ọmọ ọlọ́mọ ló sẹ́ẹ̀tì torí pé àwọn àǹfààní kan àbí mi náà wà ń bẹ̀ ṣùgbọ́n ọmọ tí yóò lò tí ó wúlò òun tó lẹ́kọ̀ọ́ ìbẹ̀rù ọlọ́run yóò mọ kí ló léwo kí ló léwo bí ọba sóbi rẹ̀ ń bẹ̀ yọ mọ̀ pọ́lọ́ wọn bá rí òun ló fi jẹ́ wípé ìpìlẹ̀ yẹn tó bá ti sọnù gbogbo ìnáwó tẹ́ rí ẹ̀ná lórí ọmọ ọlọ́mọdé yìí fowó ṣòfò ẹ̀yìn ẹrúsìn ọlọ́run ẹ jẹ́ ká lọ mọ̀ wípé kí àwọn ọmọ kan ráyè láì ṣe pé wọ́n lo àsìkò yẹn fún tí ó wúlò fún wọn ní máa ń jẹ́ kọ́ mọ oníwà pàlàpàlà lọ́wọ́ ẹ̀rọ ọmọ mi ìtọ́wá lágbájá ẹ̀wọ́ ló ń ṣe jálọ́mọ gbá ń fìdí yóò ní à ah, dáàdì mi fún mi ṣẹ́ ojoojúmọ́ ìwò òun fúrí ah, ah, ti ẹ ah dádì ẹ̀yẹn ti ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n òun ti ẹ̀ òun ò níṣẹ́ tó bá ti jí látàárọ̀ báyìí yóò mọ̀ tọ́jú lé àwọn ọ̀rẹ́ káàkiri ah yóò gbé bọ́ọ̀lù ẹ àwọn ọmọ yóò gbé bọ́ọ̀lù lọ́wọ́ báyìí lágbájá ẹ̀ play bọ́ọ̀lù nípa àwa níṣẹ́ tá à ń ṣe ok yóò tún lọ lé mi ẹ̀yin ò gbá bọ́ọ̀lù lẹ́nu dádì wa fún wa ṣe tá à ń ṣe à ń lọ ok nígbà tó bá onìkan wà á dá sudówájú ta yóò mọ̀ rí ìsìn bọ́ọ̀lù àwọn ọmọ kan nìyẹn jẹ́mọ́ tí ò níṣẹ́ àwọn tó fẹ́ kọ́ ńkọ̀ kúkọ ọwọ́ kan ní ó fi kọ́ lọ ẹ jẹ́ káwọn ọmọ wa kó ṣe pé àsìkò tí wọ́n fi bísì kó pọ̀ ju àsìkò tí wọ́n fi free lọ kódà àsìkò tán bá tún free un tí wọn ò ṣe nǹkan kan tí wọ́n ń ṣe eré kéré yẹn tún wà educative eré tí wọ́n bá ń ṣe kó tún wà educative kó tún lẹ́kọ̀ọ́ nínú bí Islam ṣe kọ́ wa nìyẹn kì í ṣe pé nìkan ni ó ṣẹ̀ṣẹ̀ wá sọ yẹn fáwa nísìn ẹ̀sìn Islam ohun tó dúró lé lórí nìyẹn ó ti kọ́ wa ló fi jẹ́ pé mo ń pààyàn lẹ́kún lẹ́nu fún àwa mùsùlùmí tá a bá wù látòkè délé akọ̀yìn sí ẹ̀kọ́ ẹ̀sìn wa gédégédé mo bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ ẹjọ́ kan mo ní mo conclude páwa mùsùlùmí la sábà máa ń nànà pa ó ní kí ló dé tí mo fi sọ bẹ́ẹ̀ mo ní onírìsì tí mo fi sọ bẹ́ẹ̀ mo ní kódà mo ń kọ pépà kan lérí ẹ̀ lọ́ndà literature yorùbá torí pé tá a bá wò ẹ máa wo ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin tí wọ́n máa kọrin àwọn fàájì ẹ rí pé kọ mùsùlùmí ni wọ́n máa jẹ́ àṣọ àyìndé síkírù àyìndé ṣàwábà àyàndá wàṣíù àlàbí kódà bí ìbá ṣe mùsùlùmí gan yóò lọ sẹ́ǹjì ó kọ rẹ̀ sókọ mùsùlùmí bí ọba ló kọ mùsùlùmí kò ní tà ìyẹn túmọ̀ sí wípé àwa ló ń fàájì àwa ọ̀dọ́ wa ló pọ̀ sí jù tẹ́ bá sì gbọ́ pé gbogbo àwọn olórin láti early seventy tán bá ń kíyàn bàbá kíkírá bàbá Fatima ń tẹ́ mọ̀ gbọ́ ni ń tẹ́ mọ̀ àbúrò mo pa so based on that fact historical facts literary facts a lè establish pé àwa mùsùlùmí nínú ìtàn gbogbo ìgbà tá a bá ní lọ́wọ́ àmọ́ nínú àpá ọwọ́ adẹ́ mélòó tí wọ́n pe bàbá díkírá páwọn náà kọ́ mọ́sálásí mọ́sálásí ni ọgbà wáyé àbọ̀gbà wọn ẹ̀ nílé bàbá sí kíra kó gbówó lẹ̀ pé ẹja extend mọ́sálásí ṣùgbọ́n ẹdí kó lónìí kan kọrin yóò fẹ́ kún ó kí òun kágbó kọ òun jáde mẹ́ ẹ̀rú sin ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ọba di ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa o ààyè tá a bá ní tá a free lẹ́yọ̀ time wa ẹ mọ́jọ́ jẹ́ pé ìranu láàfin máa ṣe pàápàá jùlọ lórí àwọn ọmọ wa kán tún máa fi ṣe tí ó ṣe wọn láàmú bọ́ tí ń ti skul dé kan gbalẹ̀ kí lọ bábá tí ń ti skul dé kan gbalẹ̀ kí lọ tán bá wà lásìkò ọlọ́dé kan gbalẹ̀ kí lọ kán tún fojú síṣẹ́ kí wọ́n má ráàyè ranù torí pásìkò tẹ́ rí yẹn tó bá ti lọ kó padà wá mọ́ àsìkò tọ́mọ tí ẹ lò tó fi ṣe ranù ń lọ mọ́ tẹ́lò míì lò tó fi jẹun tó jẹ́ lẹ́nu alfarag kí ọmọ ó kàn ráyè máa fẹsẹ̀ gbálẹ̀ ẹ̀ ra àwọn youth inú èyí òyìn ó sì fẹ́ lè máa sun ẹkún these are waste, wasted generation bí wọ́n lọ school ọ̀hún náà secret court ni wọ́n lọ máa ṣe ń bẹ̀ bá fẹ́ ṣe sáàmù náà ṣùgbọ́n ẹ bá ẹ lọ owójọ́ tá bá fẹ́ ṣe WAEC àbí GC ẹ wà máa ráwọn èèyàn mọ́ bí ó lè ẹnì kóòtù yóò tún gbẹ̀yìn jáde yóò tún tí fìjìlẹ́tọ̀ bá jìlẹ́ ẹnì kóòtù yóò tún yóò tún wojú wíìlì jáde èwo láì ṣe pé èèyàn fẹ́ pẹ́ mọ́ wáì tó fi rí bẹ́ẹ̀ ẹ rí i pé àwọn èèyàn ò máa ṣèṣe ẹni tí ò lóòótọ́ invigilator náà mẹ́kan ẹ̀nu ẹ̀ má ti wọlé ẹ̀ má ti wọlé ẹ̀ tó ah, yóò pé kí ló ń ṣẹlẹ̀ tábà ní olọ invigilate ó sàmù àwòrán ẹ̀ ah ṣe sàmù náà ni wọ́n fẹ́ ṣe ọ̀tọ̀ lẹ́yìn tó jókòó ẹnì kó tún padà wá yóò tún wọlé wọ́n tún change paper kí ló fa gbogbo yẹn láì ṣe pé ẹ̀kọ́ olùdó ọdún mẹ́fà jss one gs two gs three ss one ss two ss three ọdún mẹ́fà gbáko àbẹ́yàn bá kọ́ sí ẹ carpentry ó yẹ kéèyàn ó lè kàpótì ọwọ́ á lọ skul fọdún mẹ́fà wọ́n á tún ọwọ́ wọ́n fẹ́ dán ọ wò lórí tó o ṣe lọ́dún mẹ́fà ẹ tún lọ ń jìwé wò ọwọ́ á ṣe gbogbo ẹ̀ fúnra rẹ ẹ fúnra ẹ̀ ló kó délẹ̀ ṣíọ̀ kọ̀tán gbogbo bọ́ọ̀ ṣe jìwé wò tó náà ẹ fúnra ẹ̀ bẹ́ẹ̀ àwọn wáyé wọ́n fèlì mi wọ́n fún mi ní wọ́n fún ọ lẹ́fúnra àbí ní tó gbà tí wọ́n dá ọmọ ni ẹ̀rọ ẹ̀bẹ̀ wọ́n fún mi ní lẹ́fúnra English wọ́n ṣe lè fún ọ ṣé wọ́n mọ̀ ẹ̀yẹ rúsìn ọlọ́run nítorí àsìkò nínú àwọn nǹkan tí máa ń ṣokùnfà akọ́mọ oníwà pálapàla òun náà ní káwọn òbí ó mọ̀ ráyè tẹ́rbíà bàbá bísí ìyá náà bísí bàbá ti lọ láàárọ̀ bí ò di bọ́bà bàbá tún ṣe tán tó bá da aago mẹ́jọ ó ti ti ní klọ́ọ̀bù kan ilé ọtí kan tí ó lọ jókòó sí bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ tó ti di bí ẹ̀yìn aago méje ẹ máa rìn gba gbogbo títì lọ ẹ ra àwọn èèyàn àgbàlagbà ó sì fi làálẹ̀ a lè gbé double jẹ́ pé ọ̀kan náà ni ó fi wájú o náà ni ó mú títí títí di aago mọ́kànlá wọ́n jókòó síbẹ̀ ìyàwó náà o ń bẹ ní ọjà ọba adésìdá ròdù láago mẹ́sàn ó ṣẹ̀ṣẹ̀ ń to lẹ̀ o ẹ mú ah láago mẹ́sàn alẹ́ jẹ́mọ́ ọmọ wà nulẹ̀ ọmọ náà ti rí pé bàbá nínú ilé rẹ ní ilé amúgbó àwọn ọmọ káwọn ọ̀rẹ́ wọn wá tá bá wo fíìmù tán tó tẹ́ wọn lọ́rùn wọn káwọn obìnrin wá wọn ṣe sìnà wọn mu tí wọn mu gbó níbẹ̀ ẹ dákun kí ni family yẹn contribute sáwùjọ tọrọ bá sì kọrọ wọn ni àwọn mùsùlùmí ọmọ wọn ìkẹ́kọ̀ọ́ àwa àlẹ education education ara nìwọlé ni ẹ ń ẹ ń produce àwọn wasted generation sáwùjọ wa ṣe báwọn náà náà ń dólé ṣe báwọn tán fèrú di dipò dipò múlẹ̀ ṣe báwọn náà náà ń kówó nàìjíríà jẹ ẹ̀ẹ́dẹ̀ ministry mi ẹ̀rẹ́ lò mí jíìpù ló ń lò kọ́ sáyìn lásán yóò tún fẹ́ gba bribe lọ́wọ́ yín àsún olè gbogbo àwọn èèyàn wá dolè owó olè náà fi ń ra ọkọ̀ náà fi ń kọ́lé náà fi ń tọ́mọ ẹ̀yin ẹrú sìn ọlọ́run kò sí tó lè tún àwùjọ ṣe àfi ká padà sọ́dọ̀ ọlọ́run bàbá ní lọ́wọ́ ìyá ní lọ́wọ́ àwọn ọmọ gan náà wúlò ìbẹ̀rù ọlọ́run òun lè lè tún ayé ṣe a gbọ́dọ̀ ní ààyè fún àwọn ọmọ wa láti lè mójútó wọn tí bàbá bá lọ kíyàwó ráyè láti mójútó àwọn ọmọ ṣùgbọ́n láwùjọ wa lẹ́ni bàbá bísí ìyá náà bísí kò sẹ́ àwọn ọmọ wa tú wọn lẹ̀ lẹ́ẹ̀fì mọ́ rẹ lómi ìgbé skul tí àwọn ọmọ ọmọ jáde láago mẹ́jọ lòún wá tọ́mọ bá ti lọ látàgò mẹ́fà bọ̀ n táwọn òbí mi wá nìyẹn òun àti ẹ̀mọ́ kọ́ọ̀lù mrs láwájá ẹ ní wàá mọ́ ọmọ yín ni ẹ sì jẹ́ jẹ́ kó dúró ti bàbá gateman ọmọ tán ti mú wá látàgò méjì àbọ̀ tẹ wá èjì ọmọ ọdún márùn yóò wà ń bẹ̀ látàgùn méje àbọ̀ ó di aago méje àbọ̀ alẹ́ kí ìyá rẹ̀ tó wà mú bẹ̀ wọ́n wà fọmọ tí gateman assignment tó ní kọ́mọ ó ṣe tọmọ bá wá dé láago mẹ́jọ ó wà yẹ pàtó mọ́sùn o sàṣàmẹ́ǹtì yẹn o ọmọ tó wá pẹ̀lú ògbé ní ó fi máa sàṣàmẹ́ǹtì yẹn tọ́ba ti di di aago mẹ́rin òru wọ́n ti ti jí ọmọ yẹn ó yá ìtìlẹ̀ ọmọra skul yá ẹ fẹ́ pa àwọn ọmọ yìí lẹ́ẹ̀fi wá rí àwọn ọmọ yẹn bọ́n ti ṣe tó èèbó nìkan lẹ wọ́n máa fọ́nú ju ju nǹkan míì lọ wọ́n lè mọ̀ ṣe ìbò ẹ̀ when he did me like this when I was coming I do am like this now I do <laughs> so yọ mọ̀ ṣe ìbò yẹn wọ́n fọ̀nù because level of assimilation tí wọ́n lè fi gbọ́ ẹ̀kọ́ yẹn yé wàhálà ti pọ̀ jù àwọn ọmọ tó yẹ kán wà ní play group eré nìkan fún àfihàn akẹ́kọ̀ọ́ ẹ wà mọ̀dà ọmọ yẹn láàmú àwùjọ táwọn ẹ̀ tiẹ̀ ti dá bí yẹn bá wà lẹ́kọ̀ọ́ aago mẹ́wàá ọmọ òtítì skul dẹ̀ wọ́n ti kó sínú odò bí aago mọ́kànlá ní òtòlé tó bá tún dé láago mọ́kànlá four o'clock ọmọ ẹ ti jí jáde yóò tún sàṣàmẹ́ntì jẹ̀mọ́ àwọ̀ kọ báyìí àkọ báyìí bí èbá ṣe pọ́wọ́ bá dé etí báyìí jẹ̀mọ́ èyàn ò wọ primary school kò sì sí kejì wá nursery kìnìkan kejì two kindergarten wá kindergarten ọmọ tó ti ṣe graduation from kindergarten <laughs> òbí mi ó tún kọ́ àwọn èrò lẹ́yìn ọmọ yín graduate o níbo láti kindergarten sínú la ilaha illallah Muhammadu rasulullah ṣé báyìí ṣe kọ́ tí nìyẹn ṣé báyìí ṣe kọ́ tí nìyẹn kò níye ọjọ́ orí rẹ kó tó primary one primary two primary three ó ti lé mathematics ìṣirò tó ń ṣe ní primary three ẹlòmíì tó wà ní jss one ní ìṣe ò lè ṣe abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kó mọ́ sí ẹ̀ràn wa lọ́wọ́ níparí ẹ̀yìn ẹrú ọlọ́run nínú tí máa ń ṣokùnfà ìwà pálapàla àwọn ọ̀dọ́ àìníṣẹ́ eléyìí jọ́ra yàn fáwọn ìjọba wa láti lè mójútó ètò iṣẹ́ ẹni tó kẹ́kọ̀ọ́ jáde náà tó jókòó jókòó jókòó tí ò ríṣẹ́ ó súnmọ́ kí wọ́n pè síbi ìbàjẹ́ ọ̀ràn yẹn ni fáwọn ìjọba láti ṣètò iṣẹ́ fáwọn ènìyàn iṣẹ́ táwọn wa ń sọ ó pọ̀ táwọn èèyàn lè ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àpáta tó wà láwùjọ wa yìí ìjọba lè dá kúárì kan dálẹ̀ púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó local government ti agbègbè ibẹ̀ yẹn kí wọ́n gbà wọ́n ṣiṣẹ́ ńbẹ̀ ká máa ṣiṣẹ́ ńbẹ̀ ṣùgbọ́n kàtà fi dálẹ̀ individual ni ó ní lọ́ndà ìjọba bíjọba bá ní gbogbo tèèyàn ni àwọn kan ló ní kì í ṣe ti gbogbo wa gan àwọn náà ni wọ́n sì pé àwọn tí ó ṣiṣẹ́ ńbẹ̀ ni wọ́n pè wọ́n sí gbogbo àwọn nǹkan báyìí Islam ti ní so èyí tá à ń sọ yìí àlọ́ ka encyclopedia kankan àlọ́ kàwé philosophy kankan àlọ́ kàwé political science kankan èyí tá à ń sọ àti inú súnà anabi sallallahu alayhi wa sallam òun láti mú láti lè fi mọ̀ wípé islam ní ọ̀nà àbáyọ fún èyíkéyìí nínú wàhálà tó bá ń kojú àwùjọ àbí orílẹ̀-èdè lápapọ̀ àbí ọlọ́run ọba ní tóbi rẹ̀ kí ó mọ̀sá ìlú tẹnu kọ̀ọ̀kan ibadallah ẹ̀yìn ẹrú sàn ọlọ́run udhkurullaha yadhkurukum ẹ jẹ́ ká máa rántí ọlọ́run ní gbogbo ìgbà ọlọ́run ó rántí wa washkuru wa la ni'amihi yazidkum ẹ jẹ́ ká máa rántí ọlọ́run ẹ ká máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lórí àwọn ìdíra tó bá ń ṣe fún wa ọlọ́run ọba yóò máa ṣàlékún ẹ̀ wala dhikrullahi akbar ìrántí ọlọ́run ọba ló tóbi jùlọ wallahu ya'lamu ma tasna'un ọlọ́run ọba ó mọ̀ tẹ́nì kọ̀ọ̀kan wá ń ṣe níṣẹ́ a fi àsìkò yìí bẹ́ẹ̀ lọ́hùn gbogbo àwọn òkú mùsùlùmí ọlọ́run kó bá àforíjì wọn o àwọn tí a mọ̀ àtàwọn tí a mọ̀ ọlọ́run bá àforíjì wọn ọ̀kan náà ọmọ ìyá wa tí ó jáde láyé níjẹjọ tí wọ́n ń bọ̀ láti Islamic vacation course tí ọkọ̀ wọn dànù ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ náà farapa ọ̀kan náà àwọn obìnrin wa ó jáde láyé ẹlẹ́yà súnà ni ọlọ́run kó bá àforíjì wọn ọlọ́run bá kí ó bá wa yọ́nú sí kó bá wa sí ní ọmọ àlìjánná bá wa tu ọkọ rẹ̀ nínú àti àwọn òbí rẹ̀ bi rahmatika ya arhamar wa rahmatulahi wa barakatuh.